ó mà ṣe o lẹ́yìn ọ̀sẹ̀ méje tó ṣègbéyàwó tán ọkọ ìyàwó yìí kú lójijì títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ lọ́rọ̀ ikú tó pa olóògbé Andy Danjuma Bikki ẹni tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó alárinrin pẹ̀lú ìyàwó ẹ̀ abilékọ Joy Benjamin bawa lọ́jọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tó kọjá yìí nílùú Jalingo nípínlẹ̀ Taraba ṣì ń ya àwọn èèyàn lẹ́nu kò sóhun méjì tó ń jẹ́ kí ọ̀rọ̀ ikú rẹ̀ máa ya àwọn èèyàn lẹ́nu gidi ju pé kojú nǹkan bíi ọ̀sẹ̀ méje lẹ́yìn tó ṣègbéyàwó tí ikú fi mú un lọ. ọ̀kan pàtàkì lára ọ̀rẹ́ olóògbé ọ̀hún tó gbé ìròyìn ikú rẹ̀ sí orí ayélujára lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2024 yìí sọ pé mi ò mọ̀ pé bí wàá ṣe lọ rèé ó mà ṣe o ikú dóró ikú yọwọ́ rẹ̀ láwo mo sì rántí dáadáa nígbà tí èmi pẹ̀lú rẹ jọ pàdánù bàbá wa nígbà kan náà ohun tó sọ fún mi ni pé kí n ṣọkàn akin pé a kò lè bá ọlọ́run wíjọ́ lórí bó ṣe pe àwọn òbí wa méjèèjì sọ́dọ̀ láìròtẹ́lẹ̀ ṣùgbọ́n mi ò mọ̀ pé wàá tètè fi èmi pàápàá sílẹ̀ báyìí ọjọ́ kẹrìndínlógún oṣù kejìlá ọdún tó kọjá yìí ló ṣègbéyàwó alárinrin pẹ̀lú ìyàwó ẹ̀ Joy kò tí ì pé oṣù méjì tó ṣègbéyàwó tán ní ikú pa ọ́ súnrẹ́ ọ̀rẹ́ mi mo gbàdúrà pé kí ọlọ́run ọba dúró ti ìyàwó tó fi sáyé lọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹbí pẹ̀lú àwọn alájọṣepọ̀ ṣe ń ṣèdárò ọkùnrin náà tó jáde láyé lẹ́yìn tó ṣègbéyàwó tán adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyé online television.